they work from seven because they know, they know by afternoon mm. wọn máa oúnjẹ mm. ti rẹ́dì hmm. so by four o'clock mo wá lọlé ẹni tó tún máa já ẹ̀fọ́ lọlé tó jóbìnrin mm. afẹ́ lọ sóúnjẹ ní everything everything is there then you know what I ask some people to come and do some work at the farm and they said that àwọn ọmọ ẹ wà nù ìbò oníkàwọn máa ṣe agriculture pàwọn ò lè ṣe so ìjọ kọtẹ ẹni tó sọ mi sọ̀rọ̀ wá sọ̀rọ̀ pé kí fún un mú àwọn ọmọ mi tí wọ́n lóyìnbó yẹn lọ gbowó lọ́wọ́ wọn wà lóyìnbó kọ́ lọ́gbà. Hmm. No, it's, there are so many things you see like wọn ah, iṣẹ́ ìdọ̀tí àwọn fẹ́ ṣe lọ́kàn ah, ìgbẹ́ lówó wà o.